أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo ọlọ́run ọba yìí ó ta wá lọ́rẹ ọrẹ tí ò sírú rẹ̀ oore tí ọkọ̀ máa òun náà ni ìmá jẹ́ mùsùlùmí òdodo ẹni tọ́lọ́run bá ti ta lọ́rẹ́ ni ọlọ́run ti fún lórí anábi muhammad sallallahu alaihi wasallam anábi ni ma yuridi allahu bihi khayra bọ́lọ́run bá fẹ́ tààyàn lọ́rẹ́ tó fẹ́ ṣàánú yàn ọ̀rẹ́ kan ni ó tààyàn ẹyọ̀kan náà ni yufakihuhu fid din ọlọ́run fíyàn sí nírẹ́sì tó tó wọ́n fún alágbọ́yé rẹ̀ bí i bá wà nírẹ́sì tí ọgbọ́yé ẹni tí kọ̀wá mọ́tò rí àtẹni tí wọ́n ní àbọ́sẹ̀wà ní kọ̀ mọ́ wà dáadáa o ìtàlẹ̀yàn jẹ gbogbo yẹn nínú àwọn méjèèjì ẹni tí kò sí lérí mẹ́rin wallahi láti máa wá ẹ̀sìn ẹ̀sìn tánẹ́bí mú wá ó yàtọ̀ sẹ́sìn ìrìn tá ń sin ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá wọ̀ ọ̀ wá lè rí lọ́dẹ̀ nìkankan àfi kí kọ máa ka tíra bàbá wa imam láti ẹ̀dà ọlọ́wọ́ pẹ̀yìnlẹ̀ ọlọ́run ọwà wọlá àánú rẹ̀ kọba sàlẹ̀kún dáadáa fún yín eré wọn náà ni mo ti fẹ́ gbé àdúrà tí ọlọ́run ọba tó bá síyàn lágbàlagbà dáadáa tí wọ́n gba òótọ́ láàyè àti òdodo àti ìmálẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àwọn náà wọ́n ń bẹ nínú òdodo wọ́n sì ń bẹ nínú ìmálẹ̀ nítorí ìmálẹ̀ àti òkùnkùn méjèèjì ìjọ rìn papọ̀ mẹ́rin kan bá ti pèmí pé wọ́n ṣe wà sí ládùúgbò kan mo gbà pé onítọ̀ wọn àti mi ibì kan lájọ lọ nítorí bí ọ̀bá ní bọ́nà bá yàtọ̀ kò ní pè mí nítorí pé opposite ti ń sọ lèmi ó sẹ́kìn lèmi ó sọ ìjòkó yìí ìjòkó rere ni alhamdulillah gbogbo àwọn tí wọ́n gbé lọ́wọ́ ọlọ́run ọ́sàfisínú sẹ́tẹ́ ìbálọ́dọ̀ ọlọ́run ọlágbára ọlọ́run bá ọ ọbẹ̀lẹ̀ bàbá imam àtàgbáyín àti gbáyín kọ́lọmọ́jì kan bàjẹ́ mẹ́ ètò gájú náà dúwà ó dáni kọ́lọmọ́ fún láti bọ̀ dáadáa ọlọ́mọ́sà fi kárí ẹni kọ̀má wá náà mo kí àwọn fadilatu sheikh abu barakat abidahullahu ta'ala mo kí àwọn fadilatu sheikh imam bello abidahullahu ta'ala mo kí àwọn fadilatu sheikh abdulkabir garba abidahullahu ta'ala mo wá dárí kíkí sọ́dọ̀ àwọn sheikh wa tí wọ́n bẹ ní kalẹ̀ tó jẹ́ pé àǹtọ̀tíra ní iwájú wọn ni àǹtọ̀tíra ní abẹ́lọ́n Allah subhanahu wa ta'ala ọlọ́mọ jẹ́ rẹ̀pẹ̀dà sí ibú ọlọ́mọ sára jẹ́ parí dáadáa bá ti tọrọ fún yínà ọlọ́mọ sára sí ibẹ̀ fáwọnà torí ká parí dáadáa ní kò sí lọ́wọ́ ẹnìkankan èyàn ma ọlọ́mọ bọ́ ní tọ́bá wù ní ọlọ́mọ sára ìbọ̀ náà akẹ́wọn bàbá wa ọbọ́ lómi sáwọn náà ni àbí Allah mo dá wọn púpọ̀ ọlọ́mọsàbá ni wà pẹ̀lú bàbá ọlọ́mọ fún ní àti bàtà dáadáa bàbá olódodo ni ní àwọn olódodo tó sì sẹ́kùn láàmì wọ́n jẹ́ kàmì kọlọ̀n kọ́ ọláàánú rẹ̀ kọmọsàbá sàánú ìjọba yìí mo wá kí gbogbo alọ́kùnrin lóbìnrin ìyìn lè dárúkọ wa tán torí àsìkò wákàtí kan sí ó ti dé sẹ́jú márùn báyìí tó ibi a sì ń lọ jìnà díẹ̀ mo wá fi títóbi ọlọ́run mo fi kí ẹni kọ̀ọ̀kan wa lọ́kùnrin lóbìnrin kọlọmọ́sá wọlá àánú rẹ̀ kọlọmọ́sá ìgbàdó ẹni kọ̀ọ̀kan ọlá agbára ọlọ́run bá wa ṣẹ́rí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní kí n ṣe ó ṣe pàtàkì púpọ̀ láwùjọ wa a wà mú ní ṣókí ṣókí ṣókí nítorí tá bá ká máa ń fẹ́ ká máa là ká máa máwọn àkàwé wá ọjọ́ lọ àmọ́ wọ́n ní ta bá sọ̀rọ̀ kínkín ní fọmọlúwàbí òun náà yọ́ wà lọ lè dìfẹ́lọ́pù rẹ̀ nínú ọpọlọ rẹ̀ bá a ṣe jòkó yìí sí ti bá ní tọ́ ẹ̀yẹn ọmọ ya mi ọlọ́mọba ní bada a'udhu billahi minash shaitanir ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa ولا تموتن إلا وأنتم مسلمون kí n sì jù máìkì ilẹ̀ ọ̀rọ̀ ti parí tẹ́ gbọ́ lọ́n gbọ́ ẹ Ọlọ́run o ó Ọlọ́run lára ìyàwó kí ìyàwó náà bẹ̀rù Ọlọ́run lára ọkọ rẹ̀ ẹ sì ẹ̀ nítorí pé òun ni kọ̀ wá nídìí witness nítorí ń ọwọ́ ẹ̀ náà rẹ̀ ń ṣe sí gbàtẹ́ni yanra yín jẹ ọwọ́ rẹ̀ náà lẹ́tí yanra yín jẹ ojú ẹni ọlọ́run lẹ́ni tí ó jẹ́rìí pé dákun ọyá wọ́n bá ń jẹ́rìí ẹgbẹ́ ń gbọ́ta lọ́sàbòsí fúnra wọn náà méjèèjì àmọ́ torí kí mimbabil bayan wa tawdih wa sharh kí Allah kó lè bá yé kásọ fẹ́ ni rí pé èrè ah, tó ń ṣe yìí ọ̀dà ohun àbálọ̀ ẹni tí ń ṣe àṣìṣe ká sọ fún náà pé a ah, àṣìṣe lé yìí o kò sẹ́ni tí èsì àṣìṣe o àmọ́ tún ṣe o iná níbi òkú ìwà ẹ̀rí azawaj àwa ọkọ àti ìyàwó ọlọ́wọ́n bá ní ìfẹ́yàwó àti ìlọ́kọ ayatun mini ayatillah àmì kan ní tẹ́yẹ máa fi mọ̀pọ̀lọ̀ wà tí Allahu akbar ọlọ́ni wa mini ayatihi kálíkù السماوات wà àti wọl ard ọlọ́run ọba nínú àmì mi tẹ́ mọ̀ سما mo wà ẹ wo sánmà ẹ wo sánmà náà wọl ard ẹ wo lẹ̀ ọ̀dà yín ló dúpẹ́ yín kẹ́ dá ẹ̀yìn èyí nínú àwọn àmì tẹ́ mọ̀ pé mi ọlọ́run bẹ́ẹ̀ ó ti wá ní omi ní ayatihi nínú àmì tẹ́ mọ̀ mi ń bẹ ana khalaqa lakum min anfusikum azwaja òun náà ni pé ẹ yín pé mo dá àwọn obìnrin nínú rẹ̀ èèyàn bíi ti yín náà ẹ̀yẹ sàdìjànú ẹwà àwọn obìnrin ẹwà àwọn ọkùnrin ẹjẹ́ àwọn obìnrin ibi tá a máa ń gbà bí ma ọlọ́run dákálá àmà bí la ilaha illallah ó sì dá kòkó tàdáwà èyí ti tó tí nǹkan bọ́lọ̀ ń bẹ bàbá wa dami sára ya omi ni o odidi ọmọ tí ó máa rìn yóò sì jáde mẹ́ ọlọ́run bá ní eléyìí náà ti tó láti mọ̀ fún mi ọlọ́run bẹ́ẹ̀ àmá o lè tẹ́sìkúnú ilé ìhà kẹlẹ̀ bá máa gbádùn òfin ní kẹfẹ́ra yín tẹ́ẹ̀bá kí wá gbádùn ètò mẹ́rin ní pé márèjì yẹn kò fruitful kò sí èso èso márèjì ní kíyàn máa gbádùn ọkọ máa gbádùn kíyàwó máa gbádùn nítorí pé bá bá lọ́kọ àbá níyàwó kò sí irú orí tọ́lọ̀ lè ṣe fún wa àsínú gbádùn ẹ̀bá lẹni tí ọ̀ lọ́kọ gbogbo orí tọ́lọ̀ bá ti mú pátá yóò sì máa jòkó tí ọmọ ní ẹbá bẹ́lọ̀ kọ́lọ̀ sànà ẹbá rẹ̀ ní tí ò níyàwó gbogbo orí tọ́lọ̀ bá ti fún pátá ẹ̀rí tí ọmọ sọ pé ẹ̀dàkùn ẹbá bẹ́lọ̀ ní kọ́lọ̀ síjọ àníwò orí ni kéèyàn lọ́kọ orí ni kéèyàn láya àwọn àlùfáà ni wàzàwájú ìbáàdà èyí tí a fi páàsì torí àdáwò náà tó lẹ́gbẹ́ kan o èyí tá a fi páàsì nínú ìgbésí ayé ọlọ́kọ láya òun ni ká gbà pé àwa méjèèjì àṣepọ̀ wà yẹn ìbádà téèyàn bá gbàgbé ìbádà ni ṣẹ̀ríjọ́ tó bá ń dùn ìbádà tó dùn ìbádà yẹn dá oyé ìbádà ká máa jẹran kó máa ká máa jẹran yẹn yìí àwọn ìbádà yẹn dá káwà nulé kọ́kọ́ àti ìyàwó kájọ máa lásìkọ̀ nípa ànábì ní àwọn àgbàládá ń bẹ̀ àwọn àbádà yìí náà tẹ́lẹ̀ ìbá àgbàládá tẹ́lẹ̀ náà ìbádà tó dáa ni àbí ẹ̀hẹ́n àmọ́ lọ́wọ́ bá ò ní kí ayọ́ máa lọ kọ́ máa tọ́ ìdí ń jẹ́ ìbáàdà ni pé kó o dunnú lásìkò tọ́lọ̀ ń dun ọ̀nù kó o dúpẹ́ lásìkò tọ́lọ̀ ń bá bá ọ̀nù jẹ́ kó o ti sùúrù abala ìbáàdà ẹlẹ́ẹ̀kejì nínú ilé òun náà ni ká ti sùúrù tí wàhálà bá dé kí wàhálà má dé nì kò sí ọgbọ́n tá a dà sí. yẹ́sì pé àwa wá bí sí pé àwa bá yín tó lé yín àlọ́sà àwa bá yín tó lé yín nítorí pé a. Ah, kò sí wàhálà ńlẹ̀ tiwa àwa wá jẹ́ ẹ̀yìn professional àbáwa jẹ́ ẹni tó jẹ́ pé àwọn pé are we perfect no ata nílé ànábìwá Muhammad sallallahu alaihi wasallam nílé ànábìwá Muhammad sallallahu alaihi wasallam wàhálà ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n yanjú ẹni ilé dalagbé ọba ilé òjísánlá Muhammad wàhálà ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n sì yànjú ẹ̀ nígbà tí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn Umar Khattab jọ kan sẹ́wọ̀n pé Umar kí ma ń ṣe déédé ọjọ́ Allah ta'ala ni ma ń ṣe déédé gan ma ń ṣe déédé justice al-khalifatul adil ni wọ́n pè wọ́n àti ìyàwó rẹ̀ náà wọ́n ń pariwo léra wọn lérí jọ kan ẹnìkan bọ̀ wá ń fẹjọ́ ìyàwó tiẹ̀ sùn lọ́ba gbọ́ gbogbo gbà bí ìjọta ń gbọ́ kété pọ́n lóra wọn ẹjọ́ náà ní o nítorí gbogbo ilé ẹni ọlọ́run tí wọ́n bá ń jà ń bẹ̀ wọn ètò ìlúra wọn àpẹẹrẹ tí ìfẹ́ fura ṣẹlẹ̀ ìgbé sọ iṣẹ́ yẹn gbádùn àbí gbádùn nínú ẹ̀sùn wọn gbogbo tó ń gómìnà ó ṣe láyé látàrí gbogbo wà láti kọ́ bẹ̀ anábìnrin náà gbọ́dọ̀ lúwò ẹlòmíràn mọ́ máa yà kan wọn kò wá ní pé ọlọ́ni má dèdè bó hún àdísì ní lílù tí ó lù tí ọgbọ́dọ̀ lé tí ọgbọ́dọ̀ bó tí ọgbọ́dọ̀ kán tí ọgbọ́dọ̀ ṣẹ̀jẹ̀ tí ọgbọ́dọ̀ ta tí ọgbọ́dọ̀ ró ẹnìkan ṣubú ìyá ọmọ sílíkà sọ̀rọ̀ rẹ̀ kí ni ilé ìfẹsẹ̀ ní ọmọ mùsùlùmí yọwọ amúwáyà yọwọ akú ẹ̀lẹ́ka Quran chapter four pé ọlọ́ni fádìrì bó ọ̀nà ọlọ́mọfẹ́ sọ níbẹ̀ àwọn tí wọ́n bá ń ṣe àti sọ̀kalẹ̀ yìí máa ń nira díẹ̀ àti sọ̀kalẹ̀ tó láwọn ọmọ yẹn náà wò wọ́n ìbáadà ni relationship ti bẹ láàrin àwa àti arábìnrin yẹn àtàrákùnrin yẹn àwọn ọmọ sílọ lára wọn àwọn náà ọmọ sílọ lára àwa náà tá a ti gbàgbé ìjọsìn ni àwa gbàgbé ìjọsìn oríṣìí méjì ni ìjọsìn èyí tó dùn àti ìjọsìn èyí tó ṣe kíni èyí tó kan àwẹ̀ kan àmọ́ ìfitọ́rù dùn ìfitọ́rù sọ́yìn eh. ẹ̀hẹ̀ nígbà ń pín mílíkì ládùúgbò wa fídíò pé ah, sọ́nà ilé ìdá ẹ̀hẹ̀ àbẹ́kùn ọ̀dàgbò ká ọ̀sán kálukú nígbà á ara wa bọ́lọ̀ sí fẹ́nu níjọ́ tó bá wùwà tí ọ̀dá gbà pé èèyàn ìwà tí ọ̀dá gan lèèyàn máa fẹ́ wù ìtìjú ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run ní máa mú yàn wà rí lakọ́dé falakina lè sáànà fi kábàdì ọlọ́run ní inú wàhálà mọ́ dáyé sí falakina lè sáànà fi kábàdì ọlọ́run bá ní ọmọ èèyàn mọ́ dáyé sínú wàhálà kí náà ń gbé wàhálà àdúnìyà ilé ayé ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wọn lẹ́mi ọ̀pọ̀lọpọ̀ lé àwọn ń fèsì àwọn challenges tó pọ̀ gan lára àwọn challenges tá à ń fèsì ó náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtayá ń bẹ nínú ilé àwọn méjèèjì wọ́n sì sọ̀rọ̀ ara wọn èyàn hmm, lọ́pọ̀ jù wọ́n yé sọ̀rọ̀ ara wọn ṣe àwọn pàtàkì sọ pé ìjà ọ̀wà àbí àìṣedéédé ọ̀wà anábìnrin kullukum khatta'un anábì ní gbogbo yín ni aláṣìṣe wà khairul khatta'in tawwabun àmọ́ àwọn tó dáadì nínú yín òun làwọn tí wọ́n repent tí wọ́n ń túbá tí wọ́n ń ronú pìwàdà lérí àṣìṣe wọn nígbà wọn ní ká ṣe istikhara ká tó ní ìyàwó àbí ká tó lọ́kọ rákà méjì abi bóyá yóò dà àbí kò ní dà tá fi rọ́pò ẹ̀bá ń wo sókun àbí kòkún sọ́n bára wọn mu àbí wọn bára wọn mu ànábì ànábì fagilé yẹn wọ́n ní àtà àrọ́fà anábì ní bí èèyàn bá lọ lè bá ẹni tó fẹ́ pọ́hùn máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la pásà dákàwò tó sì gbà pé bẹ́ẹ̀ náà lórí bó ṣe wí náà bẹ́ẹ̀ náà lórí lam tukbala minhu mi ní iṣẹ́ kankan yìí riwaya ni lam tukbala láíláí wọn ò ní gba ọyẹ sọláta arba'ina yawma ìrún 40 days wọn nígbà lọ́wọ́ ẹni tó lè béèrè ká tó wá pé ẹni tí wọ́n ń ṣe gangan ẹni tí ń ṣe gangan kọ́ nítorí pé in tí ó ṣẹlẹ̀ nínú márèjì ẹni kankan ọ̀mọ́ kú láyà alámùmá fi samáwáti wal ardi lè gáìbà ìlàlá ọlọ́run nìkan lọ́ba tọ́mà ẹni tó lọ́wọ́ sọ ní pé bára wọn àbẹ́ bára wọn mú yìí òun náà ní ń ẹni tí ọmọ ẹni tó wà lẹ́yìn ilẹ̀kùn ní ọ̀wá ma tí ó ṣẹlẹ̀ nínú márèjì yìí lógún ọdún ẹ̀sìn fagilé ó wà nínú eh, Riyadu Salihin tíra hadith ó wà ní Bukhari ó wà ní Abu Dawud ọlọ́mọsẹ̀ ìṣànà ṣẹ́rí ìgbésí ayé ọkọ àtaya nígbà míì àwọn méjèèjì ó padà túká ọ̀tọ̀ làwọn tí wọ́n ń gbé inú ilé papọ̀ ọ̀tá làwọn méjèèjì àwọn nǹkan bẹ̀ wọ́n padà túká látara pé nígbàtí ọba wọ̀ mọ́ ìtúká sì ní ọlọ́run ọba ó gbé kalẹ̀ nígbàtí ọba ti solution kankan mọ́ tẹ́mi fẹ́ bọ́ tẹ́mi ọba ti bọ́ ọmọ fèrí ọmọ fèrí sí kíni ọmọ fèrí tìǹà gbọ́yọ́kùnrin wà bóbìnrin wa nítorí pé ṣe rí inú ilé ọba ti dùn inú yẹ̀ ò ní dùn ẹni tó bá fẹ́ràn ìyàwó ẹ̀ dáadáa àsìkò tí wọ́n bá ń jà yóò sì máa kanra márùn tó wà ń bíṣẹ́ Eh, eh, eh, arábìnrin tó wọn àtọkọ rẹ̀ bá ń jà tó fẹ́rẹ̀ dáadáa tó bá lè rẹ̀ ẹran lọ́jà yóò sì máa kanra wọn bàbá ẹlẹ́ran adé tí yé di ni mo ní sàkí mẹ́ta àti ẹran mẹ́rin ah. nítorí inú rẹ̀ sékí ni inú rẹ̀ dùn ilé tó bá da tí wọ́n bá ní misunderstanding àbí kọ́rẹ̀ ó yẹ ẹ máa rí lójú wọn ilé tí bá ṣe ń dùn oye ẹ ma wá rí lójú àwọn ará ilé náà àtàwọn ọmọlé bóò ni ló ṣe wá dùn tọ́lọ́run sí ni ìsáná fi kábàdì adáyín sínú wàhálà ní tí ó jẹ́ kí ó dùn náà ni pé àsìkò tí da ẹ máa fi mórí hàn síra yín àsìkò tó bá kù díẹ̀ káàtó ẹ máa ṣe sùúrù fúnra o. ogun ìbànújẹ́ ayé nù àsìkò tó bá dá dúpẹ́ fọ́lọ́hun àsìkò tó bá kù díẹ̀ káàtó ẹna kíni sí jama ẹna sùúrù sí nítorí pé ntọ́lọ̀ nítorí ẹ̀dá wa fún gangan kìí ṣe márìjì ni ẹ̀sìn gangan lọ́lọ́ nítorí ẹ̀ṣẹ́ kíni lọ́lọ́ nítorí ẹ̀dá wa kálíbà àgbádùn ẹ̀sìn láàfin ṣiṣẹ́ kálíbà àgbádùn ẹ̀sìn láàfin márì kálíbà àgbádùn ẹ̀sìn iná láàfin lọ́kọ kálíbà àgbádùn ẹ̀sìn òun náà láàfin bímọ kálíbà gbádùn ẹ̀sìn là fi ń ṣòwò ẹ̀sìn gangan ní ìdádúrẹ́ ẹ̀dá wa gbogbo àwọn nǹkan yòókù tá à ń ṣe yàtọ̀ sí pé à ń ṣe lọ́hùn ọ wá ń ràn wá lọ́wọ́ lérí kíní lérí ẹ̀sìn ni alìbòyòt ọlọ́ni wà máa kàlọ́kùtù ìjìnà wà lè ìnsá ìlàrí àbúdó torí tàbí dáwọn àlìjànú àtàwọn èèyàn òun náà ní kálíbà máa sin lọ́hùn bí ní ọba ti wá ṣẹ́tù èyàn ma yaná fílà yóò sì ma kàkàkùkà èyàn ma gba àwẹ̀ inú ló sì ma bàjẹ́ tí sinú bá tó nítorí kọ̀ fẹ́ jẹun ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ló sì ti sáná tí stóòfù yìí kọ́lọ́mọ́sá ìsọ níbẹ̀ ó bá dìde lóru oyé nínú Ramadan tọ́lọ̀ yìí ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ kan wọn ti yàwó rẹ̀ ń jà olówó ńlá nífá ó sì lọ lè wọ níkà nínú kitchen ó sì bẹ̀rẹ̀ sí dín ẹja ìyàwó wọn gbọ́ lókè ìyàwó sì kọ́kọ́ bí tẹ́lẹ̀ pé kílẹ̀ jẹ olóòwò nídìí àtúntì rẹ̀ já tútù dárí tani <laughs> ní Ramadan subhanallah ìyàwó wọn gbọ́ ẹja lọ́wọ́ pé kí n ta ní nìkan sọ́lẹ̀ <laughs> wọn lálàájì ní wọn ah, àà ah. alhamdulillah ọlọ́run ti bá wọn parí ẹ̀ awẹ́ ni ò dùn awẹ́ ni kò sí kí ni <laughs> kò dùn ee kò dùn tó ẹsùn bàbá torí ń tọ́ dáa jù ní pé kí gbogbo òkun ti rẹ́mi lẹ̀ kí wọ́n kàn kó nu mọ́tò rẹ kó o sì wọlé kọ́ wẹ̀ kó o sì bọ́ sí wọ́n jàlábíà nì jàlábíà pépè nì kó sì bọ́ sí di oúnjẹ kọ́mọ sí kíní kọ́mọ gbádùn lọ. tani wá ń dalérú tani ń dalérú èso àtàwọn ọmọ rẹ ní ṣètọ́nì àtàwọn ọmọ ṣètọ́nì ní ṣètọ́nì ó ti yé àtàwọn ọmọ rẹ ìbìlísù gan fún rẹ̀ wọ́n lọ́wọ́ lérí omi àbáwájá Jábìr ibn Abdullah ó ní inna ìbùlísà yá dàwárí ṣàwálẹ̀ lùmáà ó gbé àlára sí rẹ̀ sẹ́rí omi ọwá dún bẹ̀ thumma yab'athu sarāyāhu fa'adnāhum minhu manzilatan a'ẓamuhum fitna ẹni tí ó fẹ́ràn jù òun ẹni tó bá dá wàhálà alẹ̀ láyé tó bá dọwọ́ rẹ̀ lẹ́yọ̀ wá pé adé yìí òun mo fẹ́ fún ẹni tó bá dá wàhálà tó lágbára jù lérí ayé lè ní mo fẹ́ dé ládé yìí wọ́n eléyà pé àmọ́dámọ́tònù aníwọ̀ bàbá àti ọmọ oríṣẹ́sì ó ní eléyìí èmi mo fọ́ lójú mọ́rọ́ lápá ìwọ náà oríṣẹ́sì ó dìgbà tẹ́nìkan bá wá dìde nínú wọn nínú àwọn eléri ibú nínú wọn nínú àwọn àlìjànú yẹn ipe máa tàdákùtù zaujain ìyìn fọ́kọ àtìyàwó lẹ̀ lónìí ìlà waqa'tu baynahuma fitna àbí jẹ́ pé mo dá sáàrin ọkọ yẹn lè amúrin táàfin lérí ọ̀rọ̀ àwọn méjèèjì ń sìn wọ́n ti lora wọn fẹ́ẹ̀ fọ́ lójú kọ́dà wọ́n ti kọ́ra wọn lẹ̀ wọ́n ní àṣetánì ni ẹ̀hìn òun gan ló ṣiṣẹ́ bó o ṣe yà wọ́n nì kìí sàwọn méjèèjì nìkan lọ́ọ̀yà ó ti ya àwọn ìrandíran àṣetánì ọlọ́run níjọ́ ráyè lọ́dọ̀ wọn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wọn kọ̀wásìn kankan tá ṣetánì ti fi ń rí léwọ̀ lẹ́nu gbogbo tí máa ń ṣẹlẹ̀ nínú lé gbogbo tabako wọlé tí wọ́n ń ṣokùnfà ìjà àti divorce àwọn àfáà ní àwọn ìyẹn nínú iṣẹ́ tí ṣètò ń lò nínú ẹni oògùn nínú ẹni kíni oògùn èzógun bá o èzógun náà èzógun jẹ́jẹ̀dí o oògùn àti ma bọ́bá ti wà nulé àwọn ará nulé wọ̀n lè láti yọrí torí wọ́n ti lésùn nulé àníjọ́ táwọn bàbá máa ń fi gbálẹ̀ sójú ọ̀nà bó lè bá wọlé tí gbálẹ̀ lọ́wọ́ gbé kí lọ́wọ́ gbé owó lọ́wọ́ wà pọ̀tì gbálẹ̀ lọ́ni lọ́nà wọ́rẹ́ ìtumọ̀ ni pé agbára kan bẹ nínú ilé agbára yìí náà ni Èṣù àlìjẹ̀nú tó kó sí la tí wọ́n á mú máa mú ní tí ò torí ẹ̀ wá nítorí torí ẹ̀ wá gan kò ní lọ́bẹ̀ mọ́ yóò máa gbálẹ̀ sọ wá gbálẹ̀ ni àbọ̀ wá kó góòlù tí bàbá òun lé bá ti wá mú báyìí yọ èso wọn padà síbi tí ibi tó wà yọ wà fẹ́ sá kí ló dé tó sá tẹ́lẹ̀ nǹkan kan bẹ́ lára mọ́jẹ̀mọ́ ni pé bàbá olówó bá ti fọwọ́ mọ́ báyìí ó ti parí iṣẹ́ fún yọ wà padà síbẹ̀ olówó bàbá onílé ni wà a kó ìsìnkú ìnulé wọ́n ní ẹnìkan jà wọ́n jà ń bìkan tí ó ti máa ti ń pẹ́ tayọ àlà ṣẹ̀pá àtọ́lẹ̀ kan pé kò jẹ́ kí n lè àmọ́ tí máa ti ń kọjá àlà ẹ̀kọ́ nǹkan ẹ̀wọ̀nú léwu ọba jẹ́nu foundation lọ́ba wà tí ilé òṣèré wú mọ́ àbí tọ́ àkàbá kọ́ra ayọ̀ kan síbẹ̀ gbogbo àjànú tó wà ń bẹ̀ ọlọ́run ó sì lé wọn kó mẹ́ lẹ́yìn náà àwọn fíìmù àgbéléwò ẹ̀yọ́ màyá mi èèyàn tí ò sí nílé ọkọ ọ wá ní òun ọkọ lẹ́kọ̀ọ́ tó fi dúró nílé ọkọ àwọn àlùfáà wọn ni agbè kónúlé nítorí táà bá ń sọ tẹ́ẹ̀sì ọkọ àtìyàwó tẹ́ẹ̀ bá kó àwọn tá a wí kónúlé bígbà tá à ń pọnmi sínú kíni sínú apẹ̀rẹ̀ ni torí ẹnikẹ́ni ọkọ yín ní tànàbí kọ́ wà bí àwọn onífíìmù àgbéléwò àwọn náà kọ yín ní tíṣẹ̀tọ̀ nìkan kọ yín bẹ́ẹ̀ bá ti wá pàkan fún kan <laughs> yóò jẹ́ pé à ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni lẹ́yìn náà àwọn fíìmù ẹlù ẹpá ẹgbẹ̀lérí amùkónulé ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ sí wa mísíkì gbogbo orin tí wọ́n bá lùlù sí dáhùn dáhùn yóò kónulé torí àwọn èṣù ilé tó bá wà wọ́n máa rọ́ lọ́bẹ̀ ní ọlọ́mọdé àmà bẹ́ẹ̀ nìkan bá pàtẹ rẹ̀ lọ́ọ̀kan bẹ̀rún ẹ rí pé àwọn tẹ́lá ń bọ̀ wá bí wọn sì ní yabí mọ́ ibẹ̀ ni wọ́n máa lọ kọ́dẹ̀ lómìnà tó wà ń bí ẹ kàn rí ó lóun lọ lè tọ̀ ni àbíbẹ̀kọ́ ah, àmọ́jà tànáwà òdúdó rẹ̀ ó díẹ̀ ọmọ yẹ́ ṣe tàrílá wà láàrídìí dìlà án sàbílẹ̀ yìí ma ń gbìyànkú lójú ọ̀nà ọlọ́ kọ́lá àwọn afá ká fọ́tò ma wallahi ta'ala wọ́n ni ilé tó bá fẹ́ sẹ́tù o lè fi fúláwà dẹkọrétì ilé rẹ̀ o sì lè mú omi àbílé jẹ́ wà nínú ilé rẹ̀ ṣe mọ̀ pé a ti ṣe environmental inú ilé báyìí àbí tó kí lọ́kọ́ ọmọ wá ṣe kí níyàwó ọmọ ṣe kí ni kí ọmọ ṣe àwọn ìjọba ṣe jẹ́ àwọn ti kù ní inú ilé alákọ̀ọ́kọ́ tó jẹ́ in tí ọkọ ìyàwó ọmọ ṣe ọkọ ìyàwó la fẹ́ bá sọ̀rọ̀ lọ́wọ́ báyìí bóyá kí n lò ní ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá pẹ̀lú ìyàdá ọlọ́run bá ọlọ́run bá ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf ọlọ́run bá ní sẹ́ rí ẹ̀tọ́ tẹ fẹ́ gbà lọ́dọ̀ àwọn obìnrin yẹn ẹ̀yin náà lẹ́yìn ìdá inú fún wọn kẹ́ẹ̀tọ́ máa bẹ̀rẹ̀ tí wa ashirunna bil ma'ruf ọlọ́run bá ní ẹ bá wọn lò dáadáa ẹ wa ana khairukum li ali èmi mo dá síyàwó mi jù láàrin yín èmi mo dá síyàwó jù láàrin yín bóòlù ànábì ṣe dá síyàwó ẹ̀ wọ́n lànábì dá síyàwó ẹ̀ wọ́n á ní àwọn òròyìn ni pé wọ́n lànábì olùkárí ní àwọn ìyàwó ẹ̀ ipe gbà kọ̀ṣẹlẹ̀ rí bóòlù ṣe wá dá sí wọn pẹ̀lú wàhálà obìnrin yìí ó ṣe gbé wàhálà náà ó pọ̀ tó ọ̀rọ̀ lásán nígbà míì tí ọ̀kan máa ń bínú tí ń bínú tí ń sọ̀sọ́kúsọ̀ ànábì ní Allahumma igi bèrè dánbà wádìí kọlìbà ọlọ́run bá ń fèrè ẹsẹ̀ jì ọlọ́run bá ẹsẹ̀ jì Allahu akbar anábì ni ọlọ́run bá ń fèrè ẹsẹ̀ jì ọlọ́run bá yà á yà ṣetán yàwó ayé ṣàǹjọ́ kan wọ́n ní ṣe mo ní ṣetán ni anábì ni ah, ṣetán mi lára ẹ̀yìn ń kọ́ anábì ni bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run ti ni Aisha la ìyàwó ti wá ń kọ́ adébíwá muhammad sallallahu alaihi wasallam adébíwá marazaka wùlá muratan saliha ẹni tọ́lọ́ bá fún ìyàwó dáadáa fọkọ̀dé àánà wà lá ṣàtìrì díìnì ìdajì ẹ̀sìn rẹ̀ lọ́n ti ràn án lọ́wọ́ lérí ẹ̀ fálí yẹ tẹ́kìlá fi ṣàtìrì tààni kọ́ wá bẹ̀rù ọlọ́run ọba lérí ìdajì tó kù odidi ìdajì ẹ̀sìn òun ìyàwó dáadáa adúnìyà mata anábì nílé ayé dùn pọ̀ wà khairu mata ìdúnìyà ìgbádùn tó dájú nílé ayé alimọ́dá tó sọ́ọ́líà ní kò níyàwó tí ọ̀dà bóyá ìyàwó ṣe dáa ìyàwó ò lè dá àfi tọ́wọ́ fi sùúrù dùn àkọ́kọ́ tí ọkùnrin ọmọ ṣe òun náà ni pé ànáfákà ọmọ dá ṣiṣẹ́ owó ọmọ wá kó fún kọ́mọ náà ìdálé gbọ́ irun eh. ànáfákọ̀ tó àbúrò àràkájọ wọn ni kátó àárín ànáfákọ̀ tó ọmọ dá làágùn láti rówó ó ti àlẹ́ ha òun wá jòkó nínú ilé yọ ọmọ wa náà kànáàbì fi ní la yanzuru Allahu ila al-mar'a ila al-mar'ati ọlọ́run ní síjú àánú obìnrin kan la tashkuru zawjaha tí ò mọ̀ rẹ̀ tí è dúpẹ́ orí wáyé alátẹ̀sítẹ́gìnì àná kò sì lè rọrọ̀ kúrò lọ́dọ̀ arákùnrin yẹn kò lè dágbáyé àfi kò rí kò lè dájẹ kò lè dámú kò lè dáwọ̀ kò lè dáṣe gẹ́gẹ́ kò tó wá dúpẹ́ anábìlọ́lọ́wọ̀n ní sídùn àná ẹlẹ́mí ogun kẹ̀kẹ́ náà fẹ́ fò lọ́yọ́ lọ́yọ́bọ̀ lọ́lọ́yọ́bọ̀ la ilaha illallah bọ́bá wá kó náà kalẹ̀ tán èébú náà ló tún tẹ̀lé ọ̀wá ní bàjá ó ní sékíní ọwà sí sùúrù tó orí kan náwó ni ọgbọ̀rọ̀ kanra o Anabi sallallahu alaihi wasallam anábì ní dìínàrù àfákítà òbí sabilillah bọ́ bá náwó sójú ọ̀nà ọlọ́mọsáásí ودينار وفقته في رقبتي ودينار تصدقت بلا مسكين ọbọkùn lẹ́rú ẹrú àbò fáwọn àtẹwọ́gbọ̀rẹ́ ní àlùbá àwọn bábíyàlá àwọn bíṣẹ̀bílìlá ọba bù wọn lówó wàdínárùn àfákítàwọ́ aláàlíkà àti owó tó kó lóyàwó rẹ̀ lọ́wọ́ báyìí àjọmọ̀ ahajira èyí tó tẹ̀wọ̀n jù lọ́dọ̀ ọlọ́run alẹ́sìn àfákítàwọ́ aláàlíkà òun náà lè tọ́ ná fún Imam Muslim lọ́gbà wa lọ́wọ́ Muslim hadith tọ́lá láàfíà ni a ma wá gbé a ama gbé a ma yóò lè donate masalasi. oye ebi wá ń pa ìyàwó ẹnu lé àní ọmọ náà ó sì mọ́sálásí àmọ́ sí orí tinú lẹ́nìí ó tẹ̀wọ̀n lọ́dọ̀ ọlọ́run ju ẹni wù ẹ̀ tó bá lọ́nà ẹlòmí àwọn ẹbí àwọn ará lóòótọ́ da okùn ẹbí da àmọ́ ìyàwó rẹ̀ ní àkọ́kọ́ ìyàwó rẹ̀ ń wò kísà ọ̀wọ́n aná sọ fáwọn aráàlú ọlọ́run ní lè yun pípẹ́ sáàtì mi sáàtì hì ọlọ́run ní tẹ́ bá ní owó tọ́pọ̀ ẹ̀ná kọ́pọ̀ fún wọn ọmọ kúdúrà alẹ́ yìí rìskúhù ẹni tó bá jẹ́ pé owó tiẹ̀ níwọ̀n bá ní pàlì yóò fi kẹ́mọ́ àtà Allah nínú tọ́lọ̀ fún ọ náà ni kò ti mú níwọ̀n bá ẹ̀rí tọ́lọ̀ fún bẹ́ẹ̀ wọn náà má yàwó ni wọ́n ṣe kíni wọ́n sọ mọ́ jẹ gbèsè la yukallifu Allahu nafsan illa ma ata ọlọ́run lóun ò gbé ẹrù tó lé òun ò gbé léyìn lérí o olówó yàrá kan ẹ̀yìn lè gba four bedroom flat ọmọ bá fifteen thousand lóṣù àbí ìyàwó rẹ̀ ń ta bisikíìtì àti tẹ̀lẹ́bọ̀ ẹ̀ wá lè gba four bedroom flat ọwá ń pè bí ẹ̀gbọ́n tiẹ̀ náà ìrùlé tí wọ́n ń gbé lọ́nà bàgádà ni tò síṣẹ́ táwọn ṣe lẹ́yìn ṣe ọlọ́run la yukallifullahu nafsa náwó lóòótọ́ àwọn ọmọ ṣe ju agbára lọ sayaj'alu Allahu ba'da usri yusra bọ́bá kan lè ní yọ padà dùn lọ́la Suratu Talaq ayẹlẹ́ keje àwọn fáwọn àdìjẹ́ àlùkò wa múlẹ̀ alẹ́ nìsá ọlọ́run bá ní ẹ̀yìn ọkùnrin ẹ̀yìn lọ́gá àwọn obìnrin bí ma faddala Allahu ba'dahum ala ba'din nítorí pé àwọn ọlọ́run látò bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn tẹ́ fi dọ́gba wọn ẹlẹ́ẹ̀kejì tó wá bí ma anfaqu min amwalihim torí pé ẹ̀ náwó fún wọn náà lẹ́sẹ̀ dọ́gba wọn ìdí ẹlẹ́ẹ̀kejì ni ìdí méjì lọ́wọ́ ni la ní ká máa ni lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfàwọn alùlù ìmáàni mìíràn nìsà àfàwọn tó bá jí oní ìmáàni tó ga nínú àwọn obìnrin nìkan àwọn ni wọ́n máa ń lo alákọ̀ọ́kọ́ yẹn ní láì ṣe pé owó pọ̀ lọ́wọ́ pọ̀ àwọn yẹn sì wọ́n èyí tó pọ̀ jù ẹ̀sà ẹ̀ káàbọ̀ ìdọ́jú nǹkan bá dùn ni on the twenty nine on the thirty wọ́n ti dọ̀ the five báyìí wàhálà tún bẹ̀rẹ̀ torí owó ti tán. alákọ̀ọ́kọ́ nìyẹn a máa náwó anábì ní inna al-muslima idha anfaqa ala alihi èyíkéyìí mùsùlùmí ti máa ń náwó fáwọn ìyàwó ẹ̀ nafaqatan wa huwa yahtasibuha tó sì gbàgbọ́ wọn bá lọ́dọ̀ ọlọ́run kanat lahu sadaqa àákan sípò sàárà ni owó pampasì owó páàdì owó ẹran owó ìṣẹ̀mú owó karosín owó aṣọ owó gèlè owó jáàbù owó bàtà gbogbo ẹ̀ tó bá ti ṣe sùúrù tó ṣe sùúrù gbàtọ̀ náà tó o ti gbà pẹ́sìn ló fi ń sìn àwọn ìnáwó kan bẹ tẹ́yẹ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ oríṣiríṣi náà o tí ó ti ṣépele tí ó ti bú wípé ẹ̀yin ọmọdé owó lọ ọlọ́mọdé kó bá mi ṣé kí lọ́ọ́ lè gbé ní tẹ́tẹ̀ wàá mú jáde ní lápò èyí nǹkan èyí tó bèrè owó karosíìnì láàárọ̀ ẹsẹ̀ rà tán ó ti ní ó tún fẹ̀mú mọ̀dí tán òtún gbà wọ́n tún wọ́n ní àgbàgbé wọn náà bẹ́ẹ̀ ní àtìtàn òtún fún lówó bẹ́ẹ̀ wọ́n ní àìmọ́ bínú àwọn ìyá alágbájá wọn láti ìsanwó gàrí ta jẹ́ ń jò ní báyà tún gbà sáwọn olókè rẹ̀ fẹ́ mọ́ bínú dúkù kan <laughs> wọ́n tó wá farabalẹ̀ bẹ́ẹ̀ tó sì yọ pé tó barakallahu fikum ọlọ́run sẹ́yìn lẹ́sìn tó tó bẹ̀rẹ̀ pé ṣé ó tún kù nítorí ojú máa ń tó ń ṣe fóun ṣe sọ́dá kárí àmọ́ ní bí ọgbà fóun ṣe sọ́dá ká kò sí bòṣe ní bínú atẹ́ni sùúrù láti ìdáníjẹ́ bẹ̀rẹ̀ aláwọ̀ obìnrin jẹ́bẹ̀ ọwọ́ ní ní sùúrù ń fún bọ́bá sí náà nínú ọmọ dùn lérí àdìs lákàáyé Imam Bukhari àti Muslim lọ́gbà wa authentic hadith gbogbo ọkùnrin tó bá ní ìròyìn eléyìí fẹ́mi pé ìyàwó rẹ̀ ọ̀fẹ́ rẹ̀ tó lóbìnrin fẹ́yàn kọ́ mọ gbó lọ́wọ́ yẹn wọ́n nífẹ̀ẹ́ kìíní yẹn gan bọ́lá ti dá wọn náà ẹlẹ́ẹ̀kejì ó sì nílò ìṣúra a máa ṣe dáadáa pẹ̀lú wọn sẹ́rí èyí yàtọ̀ sí pòun fún lówó ẹlòmí fún yàwó ẹ̀ lówó àmọ́ yàwó rẹ̀ gbádùn rẹ̀ ó sì lè ṣíra yàtọ̀ sí pàǹnáwó nínú ẹ̀ ni pé gbogbo gbà lọ́wọ́ ma àtàbásùn fi wájú èkì lójoojúmọ́ lọ́wọ́ ma rí pé ìyàwó rẹ̀ rí ẹ̀rín lẹ́nu rẹ̀ hmm, ẹ̀rín kọ́dà bí ìbànújẹ́ bá ń bọ́ ọ̀tọ̀ bá ti fẹ́ délé báyìí ó sì bú ẹ̀rín ọwọ́ rẹ̀ rìn nígbà míì ẹ̀rín ò sí ọwọ́ wá nítorí kó lè bá fi dùnú sí ní ẹ̀mí tọ́ba rẹ̀ nìta lọ́wọ́ ni ah nǹkan bá ṣe ṣẹlẹ̀ ń bíṣẹ́ ah nǹkan tóbi tó bá ń ẹjọ́ wọn rẹ̀ ní wọlé a nítorí rẹ̀ nì ìyàwó Aisha ń jọkan lọ́wọ́ anábì lọ sójú ogun anábì ò tí ì bẹ́wọ̀ ogun lẹ̀ ìyá Aisha ní wàhálà àṣà erin fọ́ mi o erin fọ́ mi o anábì ah! tó ṣe ìdarí ogun anábì lórí fọ́ mo ṣe rí ẹ fọ́ ogun wọn lọ fẹ́ lò ọyá gbélé gbélé ó tún ní wàhálà àṣà anábì ah! lórí fọ́ anábì lórí fọ́ náà wàhálà àṣì erin sì ń fọ́ èmi náà báyìí. èrí ń sẹ́wà lọ wàrà àṣì ẹ̀yọ́ mọ̀ yá mi ní Islam ọwọ́ ma ṣe dáadáa si. nínú dáadáa tó ma se sí òun náà ni pé mọ́jìnà rọ̀ bàjẹ́ bóò rẹ bá sọnù bóò rẹ bá sọnù kọwa bùn ní ìdajì bẹ́ẹ̀ bọ́bá lágbára gbogbo ẹ̀kọ́ fún ìfẹ́ ìyá lágbájá mọ́ọ̀dọ̀ númá tó wọ́jà rẹ̀ thousand. àbí ọgbà 10000 yìí òfin súnmọ́ lọ́wọ́ rẹ̀ mọ́dínú wọ́n bàjẹ́ nínú ilé ìjọsìn ní ọ̀ tọ́lọ́ ni wàá ṣe róhun ná bil ma'ruf àbí ilé ma'ruf ẹ ṣe dáadáa sí wọn lẹ́yìn náà sọ́bùrù ala adha'iha ó máa ṣe sùúrù lérí àṣejù rẹ̀ obìnrin tí ọlọ́run tí a bá fẹ́ tí a pé ọlọ́run ọ̀dá àṣejù mọ́ irọ́ ìyàwó Aisha wà nínú ilé ìjọ ànábì wá fẹ́ lọ lè sàdúrà fáwọn tó wà nínú tẹ́ ní bàkẹ́ ànábì wá ń lọ ànábì kú lọ́dọ̀ ìyá ìyá wá rò pé àbá ànábì yọ lọ́dọ̀ ìyàwó mi ni àwọn bá bẹ̀rẹ̀ sí bínú bẹ̀rẹ̀ sí bínú ànábì yẹn náà jẹ́ ákì ṣètọ́nù ṣètọ́nù rẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o obìnrin ó ṣàṣejù ìwọ lọ́wọ́ ṣe kíni lọ́wọ́ ṣe sùúrù àdìsí kan wà tí àwọn anábì sọ fún wa anábì innal mar'ata anábì ní sọ́ra àwọn obìnrin tẹ́ fẹ́ yẹn kólé kọ́tí min dila adá wọn látara ẹ̀fọ́ta àhàní o lan tastaqima lan lan tastaqima ẹ̀fọ́ta àhà màálù bọ́ọ̀ bá rí déyàn rí ọ̀sán rí tẹ́ran alápàtà wo ló lè fètè anábì ní lan tastaqima wọn ò lè dúró ipe gbogbo tẹ́ ń fẹ́ ni wọ́n máa ṣe lan tastaqima ala tariqa bẹ́yìn ṣe fẹ́ ni ànábì ní kò rọrùn àdámọ́ wọn fàyín ìsìtàmtà àtàbí ha tọ́wọ́ bá ń gbádùn rẹ̀ lọ́wọ́ ìsìtàmtà bí ha ọmọ máa ń gbádùn rẹ̀ pé ah yàlágbádìá ọlọ́run ní rí ní ah mo dúpẹ́ tí ìfẹ́ tí mo fẹ́ fẹ́ tẹ́lẹ̀ o mo mọ̀ lókè pẹ̀lú bí mo ṣe fẹ́ yìí ń fẹ́ tíṣẹ̀ ní kàsárìtà ha ọkàn ni eegun tọwọ́ báyìí tala fẹ́ náà bó láṣẹ jama yọkàn ni wọ́n kásìrò ha tọ́lá kó ha kíkan rẹ̀ náà ni pé ẹ́ẹ̀dì pàtì ni tọba lọ fẹ́ kóbìnrin ó ṣe kíni kóbìnrin ó súrètì ẹ́ẹ̀dì pàtì nù nítorí pé òṣúrèdè òṣúrèdè tó ń wí ní ẹ padà túká ní bọ́bá tó wọ́n fẹ́ mi náà láńtẹ̀sítẹ̀kìmà òun náà lè súrètì bọ́bá tó fẹ́ mi láńtẹ̀sítẹ̀kìmà òun náà lè súrètì tọba tó fẹ́ mi láǹtẹ̀ sítakíma òun náà lè súrètì tọba mi láǹtẹ̀ sítakíma òun náà lè súrètì alimari alonso gbogbo ọ̀rẹ́ obìnrin. ìtumọ̀ dáná bí n sọ ni pé máa expect pé obìnrin ó máa ṣàbùrú sí ọ ilé tó bá ṣe dáadáa yọba lógìkì ojú kòkòrò àwọn ni wọ́n ní ìmọ̀ tààrà ẹni nìkan obìnrin gbogbo ẹ má fẹ́ yàwó mi ẹ má fẹ́ yàwó mi ẹ má fẹ́ yàwó mi ẹ má fẹ́ yàwó mi tọgbà yìí kan ṣe bí ìmọ̀tara ẹni nìkan ni àbúrò rẹ̀ tí ó wá jókòó àbábúrò rẹ̀ tí wọ́n kọ́ lẹ̀ ọgbọ́nà wọ́n fẹ́ dásí obìnrin láwọn fẹ́ ra nǹkan 800 naira ogún 1000 fún ọwọ́ ń bèèrè 200 naira ìwọ́n ń pa ti lò ọwọ́ ń jà kí ló ń jà fún ò <laughs> ní ó ti lò náà <laughs> ní ìwọ́gùn ní ti ṣe ń jìtẹ́lẹ̀ <laughs> tí wọ́n sì mọ̀ pé lọ́wọ́ ìwọ́lẹ́ ti sọ ẹgbẹ́ tó ti kíni ó tó gbélé lọ́wọ́ gẹ́gẹ́ ló bá jà ọlọ́run ti lọ ọwọ́ ní ọmọ mú ọ̀rẹ́ à ah, ọlọ́run ti lọ nǹkan ẹ má jẹ́ ayé ahun lé o bẹ́ẹ̀ máa ṣe náwó fún ìyàwó rẹ̀ sí bẹ́ẹ̀ náà lọ́wọ́ sí máa ń sínà fún yàn sí wàláhì tàlà ẹ lè dáwò bẹ́ẹ̀ máa ṣe yá dáadáa nulẹ̀ sí lọ́wọ́ sí sínà fún sí wàláhì tàlà ẹ̀yọ́ máa yá mi nínú ìsìlá ọ̀kan nínú àwọn nínú àwọn àlùfáà wa ah, ìtàn pọ̀ ẹjẹ́ máa ṣe kéékèèké ẹlẹ́kẹta oní asọ́bù aláàdá ìhà ẹlẹ́kẹjì nínú ó sínú ìṣẹ́ra kásẹ̀ sùúrù pẹ̀lú wọn ọ̀kan náà àwọn sálàf onígbàtọ̀ ń káyà wà ní kẹrù tó mọ́hun náà onígbà bá kórìíra àwọn ìyàwó yín fàṣà àǹtàkàrà òun ṣe ìhà ẹlẹ́kórìíra nǹkan lárẹ̀ wọ̀yẹ̀jẹ̀ alúláhùn ní àwọn afá sálàfù wọn ní la'allallāha an yarzuqa kíkà minhā awladan ṣāliḥīn wa banātin ṣāliḥātin wọ́n ní bí sẹ́yìn wọn lè mọ̀ yẹn tí ń dà ọlá àmú yẹn wọ́n ní ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ọlọ́run ní tẹ́bá kórìíra kankan ó lè jẹ́ kórìí mbẹ́mbẹ́ tẹ́ẹ̀mà wọ́n lọ́lọ́run lè padà wá fún ọ láwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ àgbẹ̀yìntẹ́yìn àwọn ọmọ tó ń dèèyàn látara rẹ̀ yóò ọ̀kan nínú àwọn ẹni rí ó ní ìyàwó mi ó ní gbogbo yín náà lẹ́mọ̀ pé ọ̀dá ìyàwó mi gbogbo yín lẹ́mọ̀ pé ọ̀dá gbogbo pé gbogbo aládùúgbò ni máa ń bú ìyá mi àti bàbá mi ọ̀jẹ́ nǹkan lójú ẹ̀ àmọ́ mi ò ní kọ́ ọ lẹ́wọ̀ lánàá ò tọ̀lẹ́kà ha èmi ò ní kọ́ ọ lẹ́wọ̀ àháfọ́ àná ò tọ̀lẹ́kà ha wọn lẹ́rù ń bà mí ti bá kọ́ ọ fẹ́yà dàsá ha gẹ́rì ẹ̀rọ ọlọ́run bá kan tó jẹ́jẹ́ rẹ̀ yóò wá kan àgbákò fáàkúnà sábàbà lè ága áhàdì ìbádìlá èmi ni ó wá jẹ́ sábàbí fún eré ibú tí onítọ̀hún fẹ́ ṣe nílé ayé rẹ̀ nítorí bẹ́lẹ̀ ìbá jáde ní ẹni bá fẹ́ ọ̀sẹ̀ rí ibú yóò dá létí lọ́rú ni èmi ni wá jẹ́ sábàbí tí ló fi tú níyà máa fara dà á ni títí tá a fi pínyà títí tí ó fi kú àbẹ́tẹ́mi náà fi kú ẹwọ́ sùúrù lára obìnrin jẹmọ́ ìyàwó tí ọwà rí bẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀kànrọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí oní ọya àwọn ń pèlé wọn ẹwà kẹrù rẹ èyí tó fẹ́fẹ́ náà bọ́ọ̀lù náà rí ìmí tó fẹ́fẹ́ bọ́ọ̀lù ó bọ́ọ̀lù rí ẹjá ṣe sùúrù o gbogbo lé pátá àní ẹlòmí àní àwọn oníyàwó méjì ní ẹjọ́ wọn máa ń pọ̀ mo ní kéèsì tó pọ̀ lọ́dọ̀ mi ń àwọn oníyàwó kan kéèsì wọ́n ni kádà lọ́wà lọ́dọ̀ rẹ̀ kí ló dé tọ́ ọmọ tọ́jú ẹ̀ kí ló dé tọ́ ọmọ sẹ̀fàládà fún kí ló dé tọ́ ọmọ sàfójíjì fún sẹ́ pé méjì náà wọ́n méjì tó ẹ̀méjì náà ni kò sí kẹta yín lẹ́yìn sùúrù jama tàṣínú sọ́jà tìbìlì jama a máa súnmọ́ obìnrin nínú àwọn ìwọ rẹ̀ ní ká máa ṣe kíní ká máa súnmọ́ sọrí ń jẹun lé wọn ó ti ní sì wọ́sọ́ lé wọn àmọ́ tí wọn ò lè bá ṣe ń lé wọn ni wọ́n ní kí wọ́n ṣe kíni kọ́ máa bá ṣe tóbìnrin bá fi lè lọlẹ̀ ṣe àṣìṣe látara yìí máa súnmọ́ tọ́wọ́ máa súnmọ́ yóò lẹ́sẹ̀ tiẹ̀ o àmọ́ wọn náà lẹ́sẹ̀ tiẹ̀ náà àwọn àlùfáà wọn wá ní afẹ́ kọjẹ́ ẹ̀kan láàrin ọjọ́ mẹ́rin àbúmọ́dẹ́m ẹ̀kan láàrin ọjọ́ mélòó ọjọ́ mẹ́rin ẹ̀kan ní ó dọ̀ràn yàn lérí ẹ̀ láàrin yọmẹ́rin wọ́n bá wá wù ú ó ti yé ó lè wá jẹ́ lójoojúmọ́ ó sì lè jẹ́ gbogbo wákàtí ọ̀rọ̀ ó ti yé nítorí pé ọlọ́run bá alákọ̀ọ́kọ́ ni pé wọ́n fẹ́ gbọ́mọjú bí ọba sì sí tàǹsọ yìí ọmọ ò lè wá òun náà fẹ́ rí àwọn ọmọdé wọn bá ṣeré ẹlẹ́ẹ̀kejì ọlọ́run dá dùn kan sára rẹ̀ ló sì dá sára tiẹ̀ náà fi má ti ń jẹun adùn yọ máa wù ú kò sí sẹ́ńtúlì bá bíyà rẹ̀ lẹ́yìn wọn nìkan ọwọ́ ajáde ńlé ọwọ́ awọ tírélà lọ oṣù mẹ́ta ọ̀wọ́lé ọ̀lọ́lú èbó ọlọ́run owó ká fìtínà lọ ń wá ká o torí bàbá rọra ọmọ àlè lọ́padà wá náwó fún ọmọ ọlọ́mọ lọ́mọ wá kó ma lọ́mọ síyàwó kátó wá pẹ́ lómi tó lóhun lè ṣe dáwà ṣé wà lọ jáde 40 days eh, oṣù mẹ́rin ẹnìkan ó ní one year ìyàwó rẹ̀ ń kọ́ oníṣẹ́ ah. ayé ayé lásán ah. ayé kọ́ o ẹ̀sìn ní o Ànábì wọ̀ fi bóde ẹ̀ ahadikum sọ́dàkà ugbà tẹ́ bá ń súnmọ́ ìyàwó yín fẹ́ ń sinmi wọ́n mọ̀ kọ sàárà fún ẹlẹ́ẹ̀kejì bí ilé rẹ̀ bá bàjẹ́ kó tó dé àtẹ̀sìn àtayé àti ọ̀run ló ti kíni ló ti bàjẹ́ yẹn a bá fẹ́ ṣe dáwà á lọ wéré á ṣe kíni á dé wéré bó ṣe wà ní ẹ̀sìn wa nù wọn ẹlẹ́ẹ̀kẹrin

sẹ́mọ̀ bí ẹ̀ máa mú ẹja nínú omi bọ́bá sí mi náà bọ́lẹ̀ pọ̀ ẹ̀hẹ̀ ọ̀dá ní ìwọ́tẹ̀ òdògbélẹ̀ fún mi sí ayẹmáyé nǹkan tọkọ rẹ ti ń sọ fún láti jẹ́ ìpé ìfẹ́ bẹ̀ má sí bẹ̀ ìfẹ́ bẹ̀ tó ìfẹ́ sí ń ṣe jìsẹ́ má bàlá pé dání má ìfẹ́ bẹ̀ ìfẹ́ sí ń bá rìn má dé ọ̀rọ̀ yìí má mọ́ wọ́n ṣòkòtò má ṣe ọ̀dágbọ́ kìí rọrùn báwọn obìnrin lè ọ̀rọ̀ ọlọ́run ló lè ṣe kíni nígbà tó lọ́wọ́ tún ayé ṣe kí lọ́sẹ̀ ń dì sí wa ọ̀rọ̀ ọ̀rọ̀ ni pàtàkì fàyín nà zikra tán fa ọlọ́run bá ní ẹ máa ṣe zikiri irú ìdòkó yìí ṣe zikiri ọlọ́run ní yóò sànfàní ẹ má kà sí pé ah ìlú ti bàjẹ́ o ayé ti bàjẹ́ ìlú ti dàrú o tàbí ọgbọ̀ wà síbá agbàmọ́ ọdọ́jọ́ ní ìrọ́ o ẹni tí ó tẹ̀lé ó ṣe kí ni yóò tẹ̀lé ẹ máa wọn sọ̀rọ̀ ọlọ́run tá ọ̀rọ̀ yóò wá sí ẹ̀mí ẹ̀ láǹfààní èyí wá yí padà ẹ̀rọ mayá mi ní lẹ́sìn wa ara ẹni ká mara sí di àwọn afá súnnà ẹ máa ra wálé ẹ wà kó àwọn eré tàgé kú eré tàgé ń balé jẹ́ ni ọmọ tó wọnú pléènì jọ́sí tó wọnú ibi táyà pléènì tọ́ níjọ wọn padà bí wọ́n níbo lọ sí gbọ́gbọ́n burúkú yìí ó ní fíìmù lòun ṣe kí lòun wò débẹ̀ ọ̀kan náà tó fẹ́ dán òlékòó ń bí òun ò kárí sínú tán dáadáa kí táyà tó ó ti fọ́ lérí so orí bọ́bálá sí ìdè wálé tí wọ́n ní 1 plus 1 tí wọ́n ní 2 tọmọ yẹn fi ń ṣeré ó bá dé skùn tí wọ́n bá fi lè béèrè 1 plus 1 lọ́wẹ́ yọ́ kọjú lẹ́ o torí ti wà lọ́kọlọ́ ẹ̀ so ní gbogbo ìríkùrù tọmọ yẹn rí ìwòkúwò tí wọ́n ń sò yẹn oyé yọ́ máa lapa nínú ọpọlọ ọmọ rẹ ọkàn máa fowó ṣòfò lásán ni ìyàwó ilé rẹ bọ́ bá ti ṣe nǹkan kan fún yọ́ wàá ro wípé ìtọ́sẹ̀lẹ̀ yìí nígbà tó ṣẹlẹ̀ sáwọn kan nú fíìmù kí ni wọ́n ṣe irú ọgbọ́n tí wọ́n dà nìyọ́ wà dá fún ibi fíìmù tí ń balẹ̀ jẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yà sẹ́wọ́sì látara tí wọ́n wò ní tẹlifíṣàn nílé ọwọ́ very important kìí sí haramu tẹlifíṣàn o àmọ́ tá a bá ti ń wo tí ọ̀dà ń bẹ ó ti di kíni ó ti di haram kọ́lọ̀ ń sọ níbẹ̀ tó ẹdín dúró báwọn fáwọn ọkùnrin nítorí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló kù fún mi fọlọ́mọsẹ̀ ìṣàánú òkúkú záújí inda záújá ẹ̀rí àwọn ìwọ̀ tó yẹ kí ẹ̀yin ìyá wa tó yẹ kẹ́ máa fún àwọn ọkọ yín alákọ̀ọ́kọ́ ni kẹ́ẹ̀lẹ̀ lè gbà ipé alqawamatu alqawamatu ìjọ́gà nínú ilé kò sí lọ́wọ́ yín ọwọ́ ọkọ̀ lọ́wà ní ọmọ tó wá pèyàn lọ́gá kìí sọ̀gá àyàn ní ma ń tẹ̀lé yàn èyàn lè yàn ma tẹ̀lé ọ̀gá ọlọ́ni àrùjálù àwọn ọkọ yín ọ̀wá múnà alànìsà àwọn lọ̀gá yín o bí wọ́n bá ti wá ní wọ́n lọ́jọ́gá ò ní gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ ní tó bá wù ọ lọ́mọ wá ṣe yóò lé o ọ̀kan náà àwọn ìyàwó àwọn sàábà ọ wá pé ìyàwó àwọn tàbíyìn jọ ó lẹ́yìn obìnrin yìí ẹ̀yìn ọ̀rá ànábì àmọ́ wá rí ànábì ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ ànábì ni pé sallallahu alaihi wasallam nahnu nakunu inda azwajina kama inda umaraikunna báwa ṣe rí níwájú àwọn ọkọ wa ń fún wọn lẹ́kọ̀ọ́ ni o àwọn bá a ṣe rí níwájú àwọn ọkọ wa ọ̀dà ẹgẹ́ bí bẹ́ẹ̀ ṣe rí lọ́dọ̀ àwọn ọba ìlú yín bẹ́ẹ̀ ṣe lọ́dọ̀ àwọn ọba ìlú yín tọba bá ń bọ̀ gọ́fìnà bá ń bọ̀ pírẹsidẹ̀ntì bá ń bọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún mi báwa ṣe máa ń ṣe fáwọn ọkọ wa anabi ní lọ́kùn tó àmẹ́ra ahadan ayé sídàlẹ̀ ahadi anabi ní tọ́ba jẹ́ kí wọ́n bá gbà mí láàyè kí n pẹ́ nìkan láṣẹ kó ní Allahu akbar lẹ́yìn ìgbà tó bá ṣe tán kó tún láàmàlì tùlùmárì ata an tẹ̀síjọ́ lè sọ́rọ̀ jìyà ìbá ní bọ́bá ti fẹ́rẹ̀ kan lẹ̀ mọ́sálásí tán kó tún lọ́nu yàrá ọkọ rẹ̀ ẹ káàárọ̀ salamu alaikum dadi Ibrahim ẹ tóbi o Allahu akbar ànábì ní bá lọ́dọ̀ wa ń bí ìkúnlẹ̀ àti ìrùkú làwọn fi yanjú tiwa wọn gbà wà náà láàyè yẹn náà kóbìnrin ọmọ kúnlẹ̀ wọ kóbìnrin ọmọ dọ̀bálẹ̀ kóbìnrin ọmọ kọmọ rùkú fọ́pẹ́ kọmọ tẹ̀ ọ̀rọ̀ wọ́n rí kàwọn máa ra kẹ̀yìn ọlọ́run bá ní èmi ní rùkú ọlọ́run ló ní mọ́pá àṣàlú o tọ́ra àwọn àṣàlú mi náà ní káwọn náà fẹ́rí kalẹ̀ tàbá sì ní sálẹ́ fẹ́rí kalẹ̀ sí onírọ́ tó ìdó tí a fi lè fèrè kalẹ̀ ní pé sùjúdù ara ẹ̀sìn ni rùkú nǹkan àníyàn ọba àdá rùkú nǹkan ara ẹ̀sìn wọ́n pè lásàmọ́ àmọ́lọ́wọ̀n gbàmí láàyè bẹ́ẹ̀ ìyàwó Khadija ọjọ́ aláwọ̀ àdá sẹ́mọ̀ pé òun lọ́gbà náà bí ṣiṣẹ́ àbí òun náà tún lọ́gà rẹ̀ àbí lẹ́nu iṣẹ́ nígbà tó di pé ó dìyàwó kí lè àdíjá dà àdíjá sọ̀rẹ́ndà ó lè lówó ọlọ́run lè bùkún ọ kó lówó lọ́wọ́ ọlọ́run lè bùkún ọ kó jẹ́ èèyàn pàtàkì nínú ẹbí tó ti jáde ọlọ́run lè bùkún ọ